ẹ̀yin olólùfẹ́ Orísun tẹlifíṣọ̀n a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti dé nítorí pé a mọ̀ wípé láàrin ẹyẹ ọ̀tún ni wá a tún ti dé nítorí pé a mọ̀ pé láàrin gbogbo ìlú ọba ni wá a tún ti gbé tuntun délé nítorí pé a mọ̀ wípé láàrin àwùjọ ọlọ́tọ̀ orin tòun ọ̀tọ̀ eléyìí ni mo fi kí yín kulé sí orí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfúnwá Victoria aka Fowó of Lagos ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín aya yín náà ti wà ní àlàáfíà. ẹ̀yin ọmọ Ìbàdàn kí ni so so so náà ni ẹ jẹ́ kí n ti àdọ́gbọ́n kí n lé ni ẹ̀yin ọmọ Ìbàdàn Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ìlú Ẹfúnṣetán Adéhùnfiwúrà ṣe ìlú Olóyèdé ìlú Báṣọ̀run ẹ̀yin ọmọ Ìbàdàn ṣé ẹ ti tọwọ́ bàpò ṣé ẹ ti ṣetán àti náwó ẹ̀yin ọmọ Ìbàdàn kí ni sóòyìn sóòsò náà ni ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi náà ti wà ní àlàáfíà ẹ wo ẹ jẹ́ kí n kira mi lẹ́nu kí n má gbàgbé ọmọọba ọmọ onílẹ̀ ni mò ń jẹ́ tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ̀ gírígírígírí ṣùgbọ́n èmi o ọmọ onílùú mi mi ò fẹ́ kó tú àwọn tí wọ́n bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn làwọn tó wá ń bá mi gbé tí wọ́n jájèjì àwọn náà ni wọn kì í tọ́jú ara wọn àwọn náà ni àwọn ọkùnrin tí wọn kì í ṣe ẹ̀tọ́ wọn nínú ilé lórí ìyàwó lórí ọmọ bákan náà ní àwùjọ àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn olóyìnbó máa ń sọ pé wọn wà responsible àwọn náà ni àwọn àjèjì kò kí ń ṣe obìnrin nìkan o bó ṣe wà ní ọ̀dọ̀ obìnrin náà ló wà ní ọ̀dọ̀ ọkùnrin àwọn obìnrin hmm, ǹjẹ́ à ń ṣàbójútó ọkọ ǹjẹ́ à ń ṣàbójútó ọmọ táwọn ẹbí ọkọ wa bá dé ǹjẹ́ à ń fi tọ̀yàyà tí fi ń kí wọn káàbọ̀ sọ́dọ̀ wa tá máa kanra pé ah rárá o wọn kì í ṣe ẹbí mi ẹbí ọkọ mi ni wọ́n tó mi ò ní welcome wọn màá fi attitude màá fi lé wọn kí ni nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má fi attitude ẹ má fi lé ẹbí ọkọ yín o ṣe àwọn ẹbí ọkọ ẹ nígbà tó bá dé kí wọn káàbọ̀ gbà wọ́n lálejò ṣìkẹ́ wọn gẹ́gẹ́ bíi pé àwọn ẹbí títí ẹ gangan ni. bákan náà ìyẹn ọkọ tí àwọn aráalé ìyàwó bá dé ẹ máa ń kí wọn káàbọ̀ tí kò kí n ṣe pé ẹ máa ń lejú ni àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé táwọn aráalé ìyàwó bá wà around bó ṣe ń pa náà sísìn room la máa pa coloured light bó ṣe ń pa tẹlifíṣàn la máa máa yí volume radio sókè wọn nígbà táwọn bá kọra mọ́ amójú ó máa lọ hmm. ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tí ẹbí ìyàwó wa bá kí wa ẹ jẹ́ ká gbà wọ́n lálejò ká mú wọn bí ẹbí wa àwọn obìnrin náà tí ẹbí ọkọ wa bá dé ẹ jẹ́ ká gbà wọ́n lálejò ẹ jẹ́ ká kẹ́ wọn ẹ jẹ́ ká ṣìkẹ́ wọn tẹ bá sọ pé kọlọ́jọ́ tó dé níwájú ọkọ ó máa pẹ́ tó bá lọ yá ń kọ́ ìwà tó ẹ bá wù nígbà tọkọ yín wà láyé tí àwọn ẹbí ọkọ nígbà tó bá wá kí yín ìwà yìí ló máa padà fi hàn nígbà tí ọkọ ẹ bá lọ síbi àgbáre àmọ́ ọkọ wa Hmm. wọn ò ní sáré kú o fún ìdí èyí ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká máa gbà wọ́n bí ọkọ wa lálejò ẹ jẹ́ ká máa pọ́n wọ́n lé ẹ jẹ́ ká máa ṣìkẹ́ ìyá ọkọ wa ẹ jẹ́ ká máa tọ́jú bàbá ọkọ wa ìwọ tó mọ̀ pé ọkọ ẹ̀ ò tí ì fowó oúnjẹ ránṣẹ́ sáwọn òbí ẹ̀ tíwọ náà bá mówó lápò ẹ̀ kódà kó jẹ́ ẹgbẹ̀rún ló bá ní ìwọ náà fi ránṣẹ́ kò pọ̀jù tó bá ṣe má gbàgbé òbí ọkọ ẹ̀ òbí ẹ̀ náà ni wọ́n ìwọ ọkọ ìjọ gan ló ti fowó ránṣẹ́ tí àwọn òbí ìyàwó ẹ̀ gbẹ̀yìn ṣé òun ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí wọn gẹ́gẹ́ bí òbí tiẹ̀ náà ẹ wò ó ẹ jẹ́ ká máa tọ́jú àwọn òbí ọkọ wa ẹ̀yin ọkọ ẹ jẹ́ ká máa tọ́jú àwọn òbí ìyàwó wa lè ṣe kókó ó ṣe pàtàkì ẹ má gbàgbé ní ìjọ́ kan àwa náà máa wà ní ipò tí wọ́n wà ohun tá a bá ṣe ohun la máa gbà o lè rò pé yẹ kí ni tí n bá tọ́jú ọmọ iṣẹ́ mi lówó mi lọ́wọ́ náà tí n bá dìgbà mi lè tọrọ jẹ mọ́ ah hmm ẹni tí ò mọ̀la kò kí ń dá pàdé pàdé o ẹni tí ò mọ̀la kò kí ń fi pàdé sọ̀la ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ kí a gbogbo èyí tó bá wà ní àyíká àti agbègbè wa ní pàápàá ká tọ́jú àwọn àna wa ó ṣe kókó ó ṣe pàtàkì eléyìí ni mo fi wọlé tí mo fi kí wa káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ní òní lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ gbádùn orin kan látẹnu King Daniel nígbà tá a bá padà dé àti èmi àtàlejò mi a máa ṣe kí ni àwọn àgbè yín débẹ̀ ẹ já lọ. ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán ni ètò tẹ̀sẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ má gbàgbé ní gbogbo ìgbà àgbà ni wá àwa ni bàbá lẹ́yìn wa kò sẹ́lómi síwájú wa kò sẹ́lómi Orísun náà ni síwájú Orísun Orísun náà lẹ́yìn Orísun Orísun náà ni. Orísun Orísun wa àlejò mi ti wà níkàlẹ̀ hey tiwa tizu tiwa tizu ẹ bá mi kí gbọ̀n àlejò. ẹ kásán o ẹ̀yin aráalé ní kọ́mítì wa tizu yẹ́yẹ́. àlejò mi tiwa tizu kí ni orúkọ yín gan. tìmílẹ́yìn elégbèdé michael ní gangan ni orúkọ mi. tìmílẹ́yìn elégbèdé michael gangan ni orúkọ yín. ìbéèrè tó tún kọ̀ rèé orúkọ tí wọ́n ń pè ní ty tizu báwo gan lẹ ṣe ṣe atọ́nà orúkọ yìí. ẹ ṣe máa orúkọ ty wá látinú orúkọ ọmọ rẹ first of all tìmílẹ́yìn so ty wá látinú tìmílẹ́yìn and tizu is just like a nickname nickname ló jẹ́ mà. tizu yẹn. yeah so tiwa tizu. so iṣẹ́ wo gangan ni iṣẹ́ tẹ̀ ń ṣe. yeah i do music for living. ẹ máa ń kọrin. yeah. <laughs> yeah. so ọdún wo gan-an lẹ́wà tẹ́ ti ń kọrin. ṣùgbọ́n ah, tí mo ti gbójú mọ̀ pé nǹkan yẹn náà ìgbà tí mo ti wá ń kọ́ yàrá six eight seven eight nine yes ma. Okay láti bí ọmọ ọdún bíi méje sí mẹ́jọ sí mẹ́sàn-án lẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin ó dà látìgbà tẹ́ ti wá ń kọrin yẹn kí ni ọjọ́ orí tẹ́ wà gangan tẹ́ wọ pé ah ó yá alórin yìí sẹ́ ó yá jẹ́ kí n tiẹ̀ ṣe lè jẹ́ kí n ṣe jáde. professionally ọdún kẹtàlélẹ́yẹ. ọdún kẹta professionally yẹ. ẹ ká sọ wípé bíi two thousand and nineteen àbí. yeah professionally lẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn dáadáa. before then mo ti release orin pẹ̀lú Seriki not when I wasn't professional but tí mo ti wà professional. ok lẹ release orin pẹ̀lú Seriki not. yeah artist yeah kí lorúkọ orin yẹn. Rolam. Um, Rolam. yeah. ọ̀dà orin wo lẹ tún ti ṣe yàtọ̀ sí yẹn. yeah mm, Oyinma that was my last single. ìyẹn lẹ ṣe. last. okay. Yeah kí lẹ porúkọ ẹ lẹ́ẹ̀kan sí. ọ̀hìnmá. ọ̀hìnmá ṣé yorùbá ni wọ́n kọ́ ń bẹ̀. ọ̀hìnmá òpin ṣe yorùbá princess ni ọ̀hìnmá ní yorùbá. ní yorùbá ẹ̀. yeah yeah ọ̀hìnmá is Ghana language. okay. yeah it's oh, princess ló dẹ̀ ń jẹ́ ọ̀hìnmá. okay yeah. tá a bá kà látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yàtọ̀ sí orin tẹ́yìn fúnra ara yín tẹ́ gbé jáde látọwọ́ ara yín ṣé ẹ ti kópa pẹ̀lú orin olórin míì kankan. yes kópa gan but orin tí wọ́n bá release òun ló ń jẹ́ hit hmm. orin so mo ti kópa gan behind the screen so n gangan ló nǹkan tó má dé release gangan gangan òun ló ń jẹ́ pé èèyàn kópa so òun lè máa sọ jáde yeah so mo lè sọ pé mo ti kópa gan but on to um, official level yeah mo ti kópa mọ́ ju Wọlé Ṣóyínká èmi Sẹ́ríkì àti Quebec that was last year audio video. lẹ́yà ìyẹn kò kò ń ṣe tiyín gangan. it's yeah kò kò ń ṣe tiyín. so ìtẹ́yìn gangan ti ṣe fúnra yín orin mélòó ni. ẹyọkan ọyìn máa second one tí mo máa release ní wíìkì and second one tí mo ti ṣe. ẹ ti ṣe ilẹ̀ kúkọ̀ jáde lókù kí lorúkọ yẹn. yeah um, falala. falala. yeah me and èmi àti da blizo ṣá Dablis Òṣàlẹ́jọ́ ìyá yeah Malaika yeah òun ni àjọ audio video náà máa jáde ní wíìkì. ló máa jáde ok so ìbéèrè tó wá kàn ní eléyìí tẹ́ ẹ bá wo ìrìn àjò yín látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ àjò iṣẹ́ orin kíkọ kí ni àwọn ìrírí mo mí pé experience tẹ́ ẹ ti ní títí di àkókò yìí. ìrírí pọ̀ ó nọ́mà rírí like ẹni tí a lọ sọ́dọ̀ ẹ̀ tí o fẹ́ ṣe show tó pè wá ta dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ wà overcrowded tó wà pẹ̀lú àwọn èèyàn púpọ̀ kò ráyè tí wàá mọ́ part of ìrírí nìyẹn. Hmm. ẹ wàá rí kinní yẹn ṣe. ní wàá rí ṣe but kò ráyè tí wàá mọ́ kò ráyè ó ráyè àwọn tó wà níwájú. Hmm. like ìrírí ẹ wà pẹ̀lú pé ẹni tí ó bá ń táyé bá ń rí hmm. gangan gangan ni wọ́n mọ̀ ẹni tí kò bá ti déwájú yẹn kò tíì so part of ìrírí yẹn náà ni and then financially àwọn àfẹ́ lọ promo àfẹ́ ṣe àwọn nǹkan báyẹn ìrírí financial support yẹn tún ni second ìrírí. tí o bá sí financial support. yeah hmm. Hmm. tí kò bá sí financial o máa hard. so ìyẹn bẹ́ẹ̀ tí a bá wo TYTZO láàrin àwọn ẹlẹgbẹ́ yín láàrin àwọn ẹ̀mẹ̀wá yín kí nìkan tẹ̀ rí wípé èmi tí white is mo yàtọ̀ kí ni nǹkan yẹn gangan tó mú yín yàtọ̀ láàrin wọn. Um, nǹkan tó mú yàtọ̀ yìí wípé mo ready láti learn and learn them to láti fi ṣe nǹkan tuntun so artist a lot of artists mi máa ń feel arrived ló máa ń feel big ló máa ń feel but tẹ̀mí wá mo ready láti learn and láti wọ next challenges yes hmm. that's just it. ó dà ó dà bẹ́ẹ̀ tó tí ẹ bá wá wò ó bóyá láti wà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin bóyá ẹ ti gbọ́ kán sọ pé ẹnìkan sọ̀rọ̀ tí white is lẹ́yìn bóyá wọ́n ń bà yín jẹ́ àbọ̀ sọ pé bóyá ẹ̀ mórin kọ àbọ̀ wọ́n sọ pé orin kan tó ẹ̀ kọ pé bóyá ẹ kò dá dáadáa tẹ́ mọ̀ ìgbà tẹ́ wá gbọ́ báwo lẹ ṣe fíìl sí nígbà tẹ́ gbọ́ tí ó tiẹ̀ bà yín nínú jẹ́ rárá tí ó ní nǹkan kan báwo lẹ ṣe you know báwo lẹ ṣe handle situation yẹn nígbà tẹ́ gbọ́. Ah kò kò tuntun yẹ because of what nǹkan tó dùn mẹ́lòmíì òun ni kò dùn mẹ́lòmíì so ibi tẹ́lòmíì sọ pé òun ò like nǹkan ibẹ̀ lómi ti sọ fún un to appreciate so and music industry wa dẹ̀ ló rẹ̀ sí go viral gan tó jẹ́ pé tàbá ṣe fi sí online in fact ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gan kò ní láti sọ fún wa pa amórin kọ. Hmm. so a ti a ti wà so enlightened tó bí tó yẹ pé tá a bá fi sí online àwọn tó máa recognize wa gan gbà mí wọn máa ń jẹ kò kí n wọn kí n wá láti nàìjíríà gbà mí gan gbà mí máa jẹ́ nìkan tó ti ń wà láti rí àbí last six months tó kàn ń wà lórí instagram so it's very worldwide àtìgbà tí internet dé tí ẹlẹ́rọ ayélujára ti wà so mo bínú rí because of what you tí ìwọ ti like ẹnìkan lẹ́lòmíì ti like ẹ̀. <laughs> yes so inú nǹkan bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ yẹ kó máa bíyàn ní as an entertainer. ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ǹjẹ́ inú yín tiẹ̀ máa ń dùn pé ah èmi ni Tiwa Itizu orin ni mo kọ. yes inú mi máa ń dùn because of what talent ni number one kò dẹ̀ kí n ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún hmm. yẹ tó bá wà fìfilẹ̀ tó lọ́nà bá fún ẹ kó mọ lò hmm. kó dẹ̀ improve ẹ kó gbé lọ sí next level on the next thing because of what nǹkan ó wà lára nǹkan tó máa béèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tá a fún ẹ̀ kí ló fi ṣe yẹ so tó bá yẹ pé nǹkan gidi ló fi ṣe náà àmọ́ àríkọ ayé kankan burúkú náà ni àmọ́ àrí yẹ. tó láti ìgbà tẹ́ ti wá ń kọ orin orin kíkọ yìí ǹjẹ́ ó ti fún yín ní àwọn àǹfààní kan tínú yín fi dùn pé ah ọlọ́run ló mà ní kí n máa jó lórin tí ó ti fún yín ní àwọn àǹfààní kan àwọn àǹfààní wo ló ti fún yín. ó ti fún mi láwọn àǹfààní púpọ̀ láì ti gòkè mọ́ jù mọ́ because a few months, me at Portable and travel out. Yeah, we're going on tour and we're going on and lọ fún tour and then lọ fún àwọn shows kọ̀ọ̀kan outside Nigeria, UK, yeah, UK, um, Dubai So and then Canada and USA show has been confirmed. Yeah, as that's confirmed. a good one. Yeah. So we're still going. We are still up to that because of what Okunṣe nípa pé èèyàn rí wa nìkan náà ni gbogbo nǹkan yìí. Tẹ́ bá ń wa ń bèbà yìí àwọn tó wà lọ́hùn yẹn náà ṣé wọ́n ń wa dáadáa. So but tá a fi ń lọ because of what we are worldwide Nigeria àkànmáwòrán báyìí our everywhere in Nigeria <laughs> everywhere around the world ìtí ẹ̀yin àti Portable jọ fẹ́ lọ yẹn ṣé ó ní àwọn ìlú kọ̀ọ̀kan tẹ́ ti travel out lọ rí. ah yeah sure mo ti lọ sí Russia work up. yeah lọ World Cup bẹ́ẹ̀ mo ti lọ Dubai a lot of times mm. yeah chilling and normal normal show yeah. olórin wo ni ó jẹ́ olórin ìlú mọ̀ọ́ká tẹ̀yìn àti ẹ̀ tẹ̀ ti jọ kọrin ẹ̀ tó bá mi dárúkọ ẹ̀. um for now a máa support ẹni tó support wa ni portable ni àṣeyọ wa hmm. so record pẹ̀lú reminisce wa ta máa take lè yẹ kó ṣe máa wá síta but now now now for now nǹkan tó ń trend here. òun la wà up to which is portable and other works yeah. so ìbéèrè tó tún kàn lórí ètò wa lénìí òun náà ni wípé ǹjẹ́ ẹ tiẹ̀ ní ní inú ìpinnu ọkàn yín pé apart from àwọn olórin ilẹ̀ wa o ẹ fẹ́ lọ bá àwọn olórin òkè òkun kòlábò pọ̀ láti jọ ṣe orin jáde. yes. olórin wa ni. yeah first of all ìkan nínú àwọn olórin superstar tó like Nigeria ni Chris Brown hmm. yeah Chris Brown like as picture any artist even you are upcoming yeah, oh, yeah, Chris Brown is ready to feature someone like Chris Brown, yeah, and Justin Bieber. yẹ àlejò mi ṣì wà ní kálẹ̀ tí white hazel tó jẹ́ olórin ló yọ̀ yá yóò yọ̀ yá àtẹ̀mí àti ẹ jẹ́ ká dókè lọ́nà ẹ wò nígbà tá a bá padà dé àti wá gbọ́ nǹkan méjì mẹ́ta mẹ́rin lẹ́nu àlejò mi tí white hazel àmọ́. ẹ kúlé ẹ káwọ padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán òun ni ètò tẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ a máa ń sọ fún yín ní gbogbo wa pé nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbádùn àwọn orin lọ́lọ́kanòjọ̀kan láti máa rí àwọn òṣèré tó yanrantí láwùjọ bákan náà àwọn olórin ní oríṣiríṣi tẹ́ bá dẹ̀ ti wá ń wo ètò fàájì ọ̀sán pàápàá ní Orísun tẹlifíṣàn ní àkótán ẹ rí pé gbogbo nǹkan tá à ń sọ fún yín náà ni àmúṣe lára ẹ̀ náà ni àlejò mi tó wà níkàlẹ̀ tytv ẹ sọ mi káwọn olólùfẹ́ ilé ẹ̀kọ́. yes sir ikọ̀ mi tytz. tytz tó tytz lára àwọn orin tẹ́ ẹ ti kọ yẹn ẹ bá mi kọ̀ọ̀kan ní èdè yorùbá káwọn ti lọ kájẹ fíl sọ àgbà yẹn kẹjẹ fi gbé wa débẹ̀. okay you are my blessing forever oh ahe and i thank god for the blessings forever oh ahe as long as i got you I got energy, but they make me flow. Oh. Ooh, it's another vibe. Come on, let's carry on. Come on, let's flow. Say, oh. I want you don't turn around to death and down. In a real life, to my, my new phantom, I'ma give you joy to the kingdom come home. You give me destiny, girl, you give me this. You said you don't want, and I turn it off. She not true love, and she want it all. True love, true love, you are my blessings forever. Oh, I ah. And I thank God for the blessings forever who oh, are ah, here. And I yeah. thank God for the blessings forever. Oh, ah, eh, ó yẹ tí yoba. mi kọ̀ọ̀kan <laughs> Okay, okay, let's go this way. Um, this one is I mean, as portable to your uh, very soon to release audio and video. Mm. Ayé ò ṣe é dájẹ́ fẹ́nìkan no matter you try you can't get it all ò bá ra mọ́tò ọ fẹ́ rí gan tuntun bá tún fẹ́ jalè ọ̀fẹ́ kọ́ níbọn ọwọ́ epo ọ̀rọ̀ màráyé bá ní láhà wọn kì í látẹ̀jẹ́ ọwọ́ epo wọn ò fẹ́ káfẹ́ láhà ṣùgbọ́n wọ́n fẹ́ jẹ fàá ọwọ́ epo yẹ. ọwọ́ epo lọ́mọ aráyé ń banilá wọ́n ì banilá tẹ̀jẹ̀ èmi gan ò lè látẹ̀jẹ̀ ìwọ ló tó bá ti nù tó ti gbẹ tó ti nù dáadáa wà lọ ti bẹ fò ìgbà ìlèmí kọ́ máa ṣe kí ni ìgbà ìlèmí ṣé ìlè làwọ̀ ẹ̀jẹ̀. ṣé ìlè làwọ̀ ẹ̀jẹ̀. Eh, it's not acceptable epo náà ló ṣe la ẹ̀jẹ̀ wa wọ́n máa arrest wa. ẹ̀jẹ̀ gbọ́ tiwa it is ní it is not even acceptable pé ọwọ́ epo nìkan ló ṣe la ẹ̀yin tiwa ló lé tiwa ti sọ fún yín pé kí ni o ẹ̀ má làwọ̀ ẹ̀jẹ̀ sanwó epo ní ìgbà tó túmọ̀ sí pé nígbà tí a bá ti lọ́kùnkùn yín tó bá ti yè lẹ́yìn náà ti ń bìzàbìzà ìgbà ni kí nìyá náà máa gbà it's not allowed ẹ ti <laughs> ń bo káàdì eh, ẹ̀ẹ́dẹ̀gbọ̀n ni wọ́n ń pè ní ọ̀wé epo tó tí Witizu ìbéèrè mi tó tún kàn òun náà ní eléyìí tí ẹ bá máa kọrin tẹ́ ẹ máa ṣiṣẹ́ orin nǹkan míì wo lè bá tún máa ṣe. ah yeah mo jẹ́ second choice mi traveling and third. ṣé pé bóyá kẹ́ máa. traveling agent tours all those things yeah okay There's traveling something like promoter something like okay, international okay, period all those okay. things yeah. Ni ẹ máa máa ṣe tó bá jẹ́ pé ẹ mm, ṣiṣẹ́ orin. yes sir. ètò hmm, ẹ ti da. so kí wàá ní nǹkan ẹyọ kan yẹn tó jẹ́ pé wọn tiẹ̀ lè ka yín mọ́ díẹ̀ láyé wípé ah àti Tiwa Itizu láíláí kò lè ṣe tẹ́yìn gbọ́dọ̀ mọ̀ pé láíláí ẹ lè ṣe. níbi kí a máa bàyàn jẹ mo lè ṣe hmm. yẹ kò sí nínú tálẹ́ǹtì mi. kéèyàn máa bàyàn jẹ. tó máa bàyàn jẹ gan lẹ́gbẹ̀ẹ́ máa mú fúró tàbí kí n jẹ́ kó yẹ ẹni ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ókè ókè bọ̀ kájọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn kò possible. Hmm. so tó túmọ̀ sí pé tí white tó bá ní ah àyàbòsí o ká máa bàyàn jẹ́ o ká máa ṣàbòsí o tytizu ẹ̀ lè bá ń di ẹ̀. kódà hmm. tó bá ṣẹlẹ̀ pé bóyá wọn kà í mọ̀ di nǹkan tytizu. normal normal ẹni tílẹ̀ bá mọ bá ní bàrà o tí wọ́n máa ká mi mọ́ di ẹ̀ mo máa rí package ṣe máa rí strategize <laughs> àyọ̀ àyọ̀ máa rí package máa rí strategize ẹ má bínú o. Yes. <laughs> okay, let me go back to that your response. Two items. One, àwọn ọmọ díẹ̀ níbo tó bá ṣẹlẹ̀ báwọn máa rìn package like àní mi ò lè ṣe é sẹ́ bóyá sinimá ni bóyá ojú àlá ni bóyá wọ́n fi ya múvì ni ok ìyẹn ti dúró bẹ́ẹ̀ yẹn ti white tó. ìbéèrè tó wá kàn ní eléyìí hmm. àwọn olórin kankan wà tó jẹ́ pé ah, wọ́n ti dókè ẹgbẹ́ wọ́n ti ga tinubu gbogbo yẹn sọ pé ǹjẹ́ ó lólórin kankan lórílẹ̀‐èdè ti nàìjíríà yóò tẹ̀ wọ́n pé ah eléyìí tó ga yìí èmi náà fẹ́ dà bó ṣe dà tẹ̀ ń fi ògùn ẹ̀ fi ń tọrọ. first of all nothing is uh, impossible nílé ayé ẹni tó ga lónìí àṣírí padà ga jùlọ lọ́la but for now yeah Buju I would like to work with my brother Buju Yeah, Now I, would like to work with my brother, Burna Boy. Yeah. Oya, àwọn tẹ dárúkọ yẹn, Buju yẹn, ká lè fi mọ̀ pé nítòótọ́ ẹ fọ́ọ̀lì ń lọ pé ah Buju gbé wa débẹ̀ ẹ kọrin Buju kan. Ah, ọmọ, my Hennessy will never finish. Wetin I talk I no go ever finish. Uh, with you give me one second, you know, I convince you, I'm back a minute. You know, you know I've been swinging for one minute. <laughs> Yeah. <laughs> yeah. yeah. That's not my song. Been showing me. So, <laughs> I'm going to yeah, call you alone. Yeah, yo. Yeah. yeah. Ẹ ti dárúkọ ẹnìkejì ẹ sọ pé Burna Boy. Ẹ kọrin Burna Boy náà. Burna Boy No mọ̀ kó náà màmá wọn. Hallelujah. I thank God for young Jesus. I did thank God for Chalala. I did thank God for my wife. I thank, thank God for my people. Yeah, hallelujah, hallelujah. Halle, hallelujah. hallelujah. Yeah. Hey, ẹ ti come on, kọ́ one up, Boy Would you ibi táwọn náà bá wà wọ́n ni ah kèétí white is wà ń kó bẹ́ẹ̀ jẹ́ wà ń ṣe kíní kan ìlú òun náà nìyẹn. Ìbéèrè Okay iṣẹ́ òwe yìí ṣe ẹ lọ kọ́ níbi kankan. no mo kọ́ láyé experience àwọn tó ti tó wà wájú wájú yín like portable tó wà náà jẹ́ òkè experience wọn àti other other party everybody experience ni a fi ń grow kò kí n ṣe nípa bí èèyàn kọ́ iṣẹ́ orin yeah hmm. so that's just it. experience yẹn tó jẹ́ ìmọ̀ àti ìrírí. yeah ó dà àti bàtà tí wàá ń kọrin tó ń sọ pé ètí ah, white zumalẹ́lì yìí náà ń jẹ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣé ó ti láwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ọ̀n wá bá yín pé à ah, ẹjọ́ jẹ́ kí n máa tẹ̀lé wọn fẹ́ máa kọrin àbí nǹkan kan. ah yeah that's normal ó normal tẹ́yìn náà ti ń chase ẹnìkan máa lẹ́yìn hmm. normal yeah àṣìlẹ́ nìkan tó ṣe pé àṣìṣe ní Ìlọrin àkànṣọ́ pé kó sanwó epo wa wa. àwọn tó ń kó wa jẹ nìyẹn ti other people tí mo yẹ so ó normal so tẹ́yìn náà ti ń chase yàn kan yẹn kan máa wà lẹ́yìn ó normal so ìbéèrè tó kẹ́yìn lórí ètò wa lẹ́nìí òun náà ni wípé kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n lólùfẹ́ yín àwọn tó ń bọ̀ lẹ́yìn yín àwọn tó ń wò yín tó ń kó yín jẹ lójoojúmọ́ ni no sleeping on the bicycle hmm. ẹ má sùn rárá rárá yeah because of what it's not easy so ẹ má sùn ẹ má dúró ẹ dẹ̀ má sáré yeah. má dúró má gàgà má sáré àṣà july tí whiteys ó ní kẹ́ ẹ má sùn lórí bicycle ìyẹn léwu tó túmọ̀ sí pé ẹ má dákẹ́ ẹ túbọ̀ máa tiraka àbí nǹkan tẹ̀ ń sọ pọ̀ ní. yes sir. so tí whiteys o ẹ bá mi dágbére fáwọn olólùfẹ́ yín ẹ sọ instagram handle yín fún wọn ẹ sọ facebook handle yín Twitter handle yín tó bá tún ní handle mi tẹ̀tún mọ̀. um for now Instagram you can reach me on i it is it ty underscore tizu. ẹ tún sọ Yorùbá. it is ty. it is ty underscore tizu. ní Twitter ńkọ́. it's ty underscore tizu it's ty tizu. Yeah. ty tizu. Yeah. okay ní Facebook ńkọ́. ty tizu tyz tẹ bá ti dé facebook náà tyz tẹ wà bá ń bẹ fàájì ọ̀sán ó ṣe ń tẹ̀síwájú ẹ bá mi dágbére fún gbogbo àwọn olólùfẹ́. ok ok ẹ máa listen to fàájì ọ̀sán ok ìkànnì tiwa tizu yẹyẹyẹ. so ẹ tó wá ṣe ń tẹ̀síwájú àtẹ̀mí àtọ̀nìkejì mi nígbà tó bá padà dé àwa kagbẹ́ tó fẹ́ ẹ kúlé ẹ kẹ́wọ́ padà sórí ètò wa ètò yìí àlejò mi TY Teasel Tìmílẹ́yìn ó ti lọ tó adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá Tìmílẹ́yìn náà sọ pé kí ni o ó ní kí n tún dúpẹ́ ní ọwọ́ gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti gbọ́rọ̀ kan tìbí méjì láti Tìmílẹ́yìn nǹkan kan àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ́ rèé ó nígbà tóun ti wà nínú ẹgbẹ́ akọrin nínú ìjọ Celestia ló ti bẹ̀rẹ̀ orin kíkọ ìbẹ̀lẹ̀ Yorùbá kan wà tó jẹ́ pé ọmọ yín ṣẹ́yìn ò mọ̀ wípé tí ọmọ yín tẹ́ ẹ bá fi sí dìpátmẹ́ǹtì kan nínú ilé ọlọ́run ọmọ yẹn ní gbogbo ìgbà lá máa wù ú láti lọ sílé ìjọsìn ọmọ yẹn tẹ́ ti fi ọ̀nà kan hàn láti kékeré nígbà tó bá dàgbà tán dájúdájú kò ní yapa kúrò níbẹ̀ ó tún wá sàn kankan ó ní ká má lérò pé bóyá akọ̀jí akọ̀ bẹ̀rẹ̀ sí ní rògòlò ó ní ká má sùn ó ní ká sáré ó ní ṣùgbọ́n ká má sáré jù ká má ṣàìjì yẹn túmọ̀ sí pé ẹ má jẹ́ ká lọ jalè ẹ má jẹ́ ká lọ ṣògùn owó ẹ má jẹ́ ká lọ pààyàn lórí afẹ́ lówó lọ́wọ́ ẹ má jẹ́ ká lọ pa ọmọ ẹlòmíì lẹ́kún jayé lórí afẹ́ lóògòlò. ó ní tá a bá ti ṣáàpọn tá a dẹ̀ ní sùúrù tá a dákẹ́ ó ní dájúdájú ó ní àwa náà ó la máa débẹ̀. ṣórin nìwọ náà ń kọ lọ́sàn-án yìí ṣeré tíátà ló ń ṣe ṣe ọwọ́ ló ń ṣe àbáṣọ ìran ló ń rán ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́ bọ̀ ẹ mọ̀ àjẹ́ ká ṣe kí ni o ẹ má jẹ́ kí a ṣe ọ̀lẹ ẹni tí ò bá ti ṣe ọ̀lẹ dájúdájú lọ́jọ́ ọjọ́ kan á lọ́ kòkó ẹ̀ kòkó ẹ̀ á dẹ́yẹ ṣùgbọ́n tá a bá ti ṣe ọ̀lẹ ó lè jẹ́ ìṣẹ́jú kan tá a ti pinnu pé wo mi ò ṣe mọ́ mo fẹ́ dúró kò sánà bẹ́ẹ̀ mọ́ ó lè jẹ́ ìṣẹ́jú kan tó tẹ̀lé ni kí ni o ni ẹni tá à ń sọ yìí á dẹ̀ gbéṣì ẹ̀ dé àmọ́ tá a bá ti lọ dákẹ́ tá a ti lọ sinmi tá a ti lọ ṣọ̀lẹ dájúdájú à á pàdánù àǹfààní ó dẹ̀ ṣeé ṣe kó ṣe kí ni o kó jẹ́ àǹfààní ayérayé fún ìdí èyí ohun gbogbo tí kálukú wa bá ń ṣe bóyá àti ìdọ̀gára wa àbá àti ìdọ̀gára wa ẹ jẹ́ ká ní sùúrù ẹ má jẹ́ ká ṣọ̀lẹ ẹ jẹ́ ká túbọ̀ máa ṣáàpọn ẹ jẹ́ ká bọ́ta lásìkò ká ṣe nǹkan tó bá yẹ ká ṣe ẹ jẹ́ kí ni o ká má tún wá bu ẹnu ẹ jẹ́ ká fi táwọn èèyàn tó à nǹkan báyìí ni mò ń ṣe o nǹkan báyìí ni mo mọ̀ ọ́ ṣe o nǹkan báyìí ni mò ń ṣe o ibi tá a bá ti sọ fẹ́nìkan lénìí tá a sọ fẹ́lòmíì lọ́la tó tún dọ̀tún ta tún sọ létí ẹnìkan tó tún di ijọ́ mẹ́rin ta tún sọ fẹ́lòmíì ọjọ́ ọjọ́ kan ó ṣeé ṣe kó jẹ́ pé etí ẹlẹ́ẹ̀karùn-ún ló máa gbọ́ tó dẹ̀ máa ní tó ó yá máa bọ̀ nǹkan tó tiẹ̀ sọ pé ò ń ṣe máa bọ̀ jẹ́ kí n fọ̀nà ẹ́ hmm, fi hàn wá yìí ó sí kíni o sí àti di ẹni tó máa rí ògolo ti ayérayé ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà tó fi hàn wáyé òun ni ọ̀nà tó jẹ́ pé a tá a bá lọ pàdánù ẹ̀ títí ayérayé a lè má rí mọ́ òun la ṣe ń sọ wípé ẹ jẹ́ ká ṣàápọn èyí tó tún kàn tí màá fi kó gbá kúrò lórí ètò fún ti èní òun ni pé gbogbo àwọn tó bá wà ní àyíká àti agbègbè wa ẹ jẹ́ ká máa ṣe dáadáa sí wọn ẹ má ṣe bẹ́ẹ̀ ni kẹ́ni jà torí pé kí ni orí nìkan òun ló mọ ẹni tó máa là ó ẹni tó lọ ń ṣìwà ò sí pé òun fi gbéraga hàn pé ìwọ nìkan ló tó tán ìwọ nìkan ló mọ̀ ọ́ ṣe tán ìwọ ló dáa jù irú èèyàn bẹ́ẹ̀ ò mẹ́ni tó jẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó máa rà ẹ́ tá tún ẹ rà tá wú ẹ palẹ̀ tá tún wá ṣe kí ni tá tún tún ẹ mọ ni ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó máa ràn ẹ́ títí ayérayé ni ṣùgbọ́n tó bá ti lọ ṣìwàwò níwájú ẹ̀ tó lọ gbéraga sí ìwọ tó jẹ́ nǹkan kan tó ní nǹkan kan ah àtèmi àti yín hmm, orí ẹlẹ́dàá wa kò takùwà kò jẹ́ kí a ṣe ìtẹ́ ìtẹ́. ẹ wo ẹ má gbàgbé adéfẹ́ wọn fowó ṣadé lórúkọ tè ọmọ ilẹ̀ tó máa ń tẹ̀ jẹ́jẹ́ ẹ wò ó kó tó di pé mo lọ ṣe láṣọ tó wà lọ́rùn mi yìí tẹ́ bá ti ń gbọ́ ìbílẹ̀ vogue ìbílẹ̀ vogue wọn ò pé méjì aṣọ tó dáa ló wà gbogbo àwọn ẹ̀ṣọ́ kéékèèké tí mò ń lò yìí Demi underscore luxury àwọn náà ni wọ́n ṣe mí lóge. ẹ wo ètò yìí ò tí ì parí síbẹ̀ o ní Orísun tẹlifíṣàn gbogbo àwọn ẹ̀rọ ayélujára tó wà nínú ayé káàkiri àgbáyé èyàn ṣáà ti lọ síbẹ̀ kẹ́ wá tẹ at Orísun TV gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀hónú yín àbí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ̀ sọ síbẹ̀ àmàdá padà fún yín bákan náà ní Instagram tèmi tẹ́ fẹ́ bá mi pàdé níbẹ̀ gangan Gbowo of Lagos tẹ́ bá ti dé Instagram Gbowo of Lagos ẹ máa bá mi pàdé níbẹ̀ ní Facebook mi Adéfẹ́wá Fowóṣadé ní Twitter Gbowo of Lagos gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bóyá ó lẹ́nu nǹkan tẹ́ fẹ́ kí n gbá sórí ajé ọ̀sán fún yín tẹ́ fẹ́ rí ẹ sọ síbẹ̀ a máa rí dájú pé kí ni o àgbéyàn bẹ́ẹ̀ àgbéwá sórí ẹ má gbàgbé Orísun tẹlifíṣàn ẹ má gbé kúrò níbẹ̀ ètò lóríṣiríṣi ó ń tẹ̀síwájú.